الحمد لله عظم هذا اليوم يقول النبي صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله يوم النحر ثم يوم القرب أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الحرم والحلم وأشهد أن محمدا عبده ورسوله خير من صلى لعيده وضحى وأهدى صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته والتابعين له بإحسان إلى يوم يجمع الله الأولين والآخرين وسلم تسليما كثيرا أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله في السر والعلن يقول الله الكبير يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أصدق الله سبحانه وتعالى ọlọ́run tí ó pàtàkì ọjọ́ òní tí í ṣe ọjọ́ kẹwàá nínú oṣù Dhul-Hijja ọjọ́ tá a mọ̀ sí Yawmul Hajjil Akbar ọjọ́ tó ṣe yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ ìjọsìn hajj òní ni máa wáyé bíi jíjúkò sí akọba àti pípẹrẹ hadaya àti fífárí àti ṣètọ́wáfù ìfáàdọ̀ ọjọ́ yìí ọlọ́run ọba àlekè ọlábàbàrà rẹ̀ òun la nẹ́bí sallallahu alayhi wa sallam ṣe ń sọ lẹ́yìn bàbàrà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bàbàrà ọjọ́ yìí òjijì ọlọ́run jẹ́ òye wa igbe náà ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ọjọ́ iléyà èyí ṣe ìgbẹ̀yìn inú ọjọ́ kẹwàá àwọn inú oṣooṣù tó ń jẹ́rìí pé kò sẹ́ni tó sí jọ́sìn lónìí àfọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba yìí sí jọ́sìn kò ń fún ọlọ́run yìí làwọn ẹni tí haram òun ni wọ́n ń sìn àwa tá a wà nílé náà ọlọ́wọ́ ọba yìí là ń sìn mo sì ń jẹ́rìí pé aníbà Muhammad ẹrú sí ọlọ́wọ́ ọba ní í ṣe òjíṣẹ́ rẹ̀ ọlọ́run kọ́ máa bá ọlọ́run kọ́ máa bá wọn ara lé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ìyàwó ẹ̀ àti àwọn ọmọdọ́mọ rẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé ní ti dáadáa títí di ọjọ́ tọ́lọ́wọ́ bó kó ẹ ọ̀rẹ́ ní àkọ́kọ́ jọ àtàwọn ẹni ìkẹyìn. fọyà ummatal islam wọ́yà ibadallah ẹ̀yẹ rúṣì ọlọ́wọ́ bá mọ̀ ń sàsọ́lẹ̀ fún yín àti èmi náà ṣé ká bẹ̀rù ọlọ́wọ́ bá azza wa jal ọlọ́wọ́ bá níkọ̀rọ̀ wa àti ní gbangba wa. ọlọ́wọ́ ọba tó tóbi jùlọ ó ń sọ báyìí pé ẹ̀yin onígbàgbọ́ òdodo àní ẹ̀páyọ̀ ọlọ́wọ́ ọba nípa apá àtìpáyà rẹ̀ ẹ sì gbọ́dọ̀ kó láyé ya ibadallah wa ya islam wa ike gbogbo kọọkan òun náà ló ní ọdún tí máa ń ṣe. ẹ wá rí eléyìí o ìyẹn ọdún léyà bá ti ti ṣe jákà ṣáájú. nínú ọdún yìí a máa rí àwọn nǹkan tá a fi súnmọ́ lọ́wọ́ bá ń bẹ̀ bí ìrọ̀yìn di kéyì àti ẹran ẹlẹ́yà yìí tó ti pàápàá lẹ́yìn tá a ti kírun islam ẹ̀yin onigbagbo òdodo ẹ̀ rí ọdún yìí ó wà nínú àmì ìdánimọ̀ islam ó dẹ̀ ní àwọn ìtumọ̀ èyí tó ti pọ́n gbọ́ngbọ́n nínú ẹ̀ náà ni báàsì gan ní ọgọ́rọ̀ nínú àwọn mùsùlùmí láti wá kírun yìí dìbáwa náà ti péjọ sí pápá ń bíbà yìí ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn nínú àǹfààní tó wá wà ń bẹ̀ yìí làwọn ni wọ́n fi wá lo àǹfààní irú èyí tàn nẹ́bí sallallahu alaihi wasallam lò nígbà tí irú àkójọ yìí wáyé àárín wa létí pẹ̀lú ohun tàn nẹ́bí sallallahu alaihi wasallam tó fi ṣèrántí nírú pọ̀pọ̀ sísìn ọdún dáhàwá yìí nínú nǹkan tàn nẹ́bí sallallahu alaihi wasallam fi ṣèrántí fáwọn èèyàn nírú àwọn àyájọ́ ọjọ́ òní àti àná àtàwọn ọjọ́ ọ̀pọ̀ àwọn èèyàn láti ìbẹ̀rù ọlọ́wọ́ ọba nígbà tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí irú bá ṣe jọ yìí ó sì tọ́ka àwọn èèyàn sí tí ó mọ̀ wà nígbà tá nẹ́bí sallallahu alaihi ń sọ wípé ẹ ẹlẹ́dàá yìí kírun wákàtí yín ẹni tí kírun ni o ẹ máa kí ẹ rẹ̀ láti ké kẹ ẹ sì sọ ẹ sì máa gba rí oṣù Ramadan yìí ẹni tí zaka bá wo owó ẹ kọ yọ zaka yìí torí tó yọ ọba yọ zaka inú nǹkan tó yọ fi jìyà sàárẹ̀ ọ̀kan náà nìyẹn tí yẹyẹ bá tún wá kú jọ gbé nàlùkìyàmọ èyàn tún wá padà jẹ sí i tọ́ba tí ajá sí pé yẹn padà ní iman àbí islam gúrégé lára rẹ̀ tó bọ́ba wọ ọlọ́wọ́ ọba àlekèọ́lá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ó lè padà wà lùjẹ́ nínú ìgbà yẹn. Ànábì sallallahu alaihi wasallam ọlọ́nfààní àkójọ yìí ó ní wọ́n á fi ọ̀hún zẹ́ amúrikùn ẹsẹ̀ láwọn aláṣẹ yìí o ẹjẹ́ agbọ́rọ̀ sáwọn aláṣẹ lẹ́nu nípa dáadáa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí pé ihun tí ń jẹ́ ìtẹ̀lé fil ma'ruf nípa dáadáa ni o Ànábì sallallahu alaihi wasallam onídàá ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ wà lùjẹ́nà ẹlẹ́dàá yìí. aláwa ni olùrọ̀ àǹfààní tá Ànábì sallallahu alaihi wasallam lò láti fi rẹ́ wa létí wípé àníṣe ká sọ́ra fún ìyapa ká sọ́ra fún ìwà ọ̀daràn orí ara rẹ̀ ẹni tó dérú báwọn yorùbá ti máa ń sọ òun lérú máa ń tọ̀ o ẹni kọ́ wa ní ọyá alukọ̀rán alákọ̀ọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá alẹ́ kẹ́lá sọ yìí pé wọ́n láyé hìkùn mọ́kìrún sẹ́yìn ìlà ní àhìlẹ̀ ẹni tó dé tèébú òun náà ni ó padà sí lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́nfààní àkójọ yìí oúnjẹ oyè wa yìí pé àníká sọ́ra fún ọ̀daràn kágbà yìí pé tá a bá ṣe ìwà ọ̀daràn kan kọ̀sẹ́ni tí wọ́n gbà fún wa tí ààrẹ bá dé iwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala èèyàn lèyàn dá wà wájú ọlọ́run nígbà tá nẹ́bí ń sọ sallallahu alayhi wa àníṣe láàyà jẹ ní ìjà ni ala ẹnì kí òní wù ọ̀daràn àfi kó wù lórí ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò òní wù ọ̀daràn lórí ọmọ rẹ̀ òun ni wọ́n padà ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ nípa àǹfààní àkójọ yìí gẹ́gẹ́ bá lójú kòkòrò fi husnul khulq mo ti ní ìmọ̀nì náà mo sì ti ń jọ́sìn bóò ní wàá wá ó sì dá anabi sallallahu alayhi wa sallam níbi ajé ìdágbére yẹn ó ń sọ fáwọn èèyàn yìí pé mọ̀nì hajjá hadal bayt ẹni ọba bẹ́lẹ̀ yìí wò fún ìjọsìn tí ọ̀wá hùwà pálapàla kò sì jáde kó lù tẹ̀ láti ọlọ́run ìṣe bó ṣe yẹ kó ṣe rọ́jà àkàyẹ̀wò mi wàhálà dàtí ọmọ ọmọ padà sílé gẹ́gẹ́ bí ọjọ́ tó ti pín yàrá ẹsẹ̀ bí lọ́mọ jòjòló aláwa ni olú àǹfààní gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe làǹfààní yẹn láti lè sọ́ni lára mìíràn lọ́gọ́lò tá a bá ń ṣẹ̀sìn ọlọ́wọ́ bá ká sọ́ra fún àṣejù àṣejù àti àṣe ètò aburú ni gẹ́gẹ́ bá ṣe mọ̀ yìí pé al-fadilatu bayna ar-razilatayn ìwà abọ́lá nǹkan tó da ọ wà láàrin àwọn àbùkù méjì ni anabi sallallahu alaihi wasallam ó ké sáwọn yẹn níbi àkójọ bí wọ́n ti pọ̀ wípé ẹ̀yin ẹ̀yẹ iyyakum wal ghuluw fi ddin ẹ ṣọ́ra yín pẹ̀lú àṣejù ńlú ẹ̀sìn ẹ ṣọ́ra yín ẹ má ṣàṣejù bẹ́sì bá ní mẹ́wàá ni kájọ́ jẹ́ mẹ́wàá kọ́ má di mọ́kànlá bákan náà ní àṣe tó ká ṣọ́ra ẹ̀sìn ní mẹ́wàá ni ká má jẹ́ ọjọ́ mẹ́sàn-án anábì sallallahu alaihi wasallam ó ní sẹ́rí tó kó parun báwọn ẹni tó ṣáájú yín òun náà ní al ghuluw fi ddin ìṣàṣejù ńlú ẹ̀sìn ni aláwa ní àkójọ yìí gẹ́gẹ́ bá níbi sọ́lọ́lọ́ àṣàlásí ń ṣèrántí nígbà tí àárín àwọn ọ̀pọ̀ tiẹ̀ tiẹ̀ wípé àníṣe mìíràn wà sọ́ọ̀yà bíi bẹ́rùrẹ́ lùwẹ́lìdẹ̀ àsọ́ọ̀lẹ̀ nípa pé ká sí dáadáa síyà àti bàbá ẹni ọba ti jẹ́ mùsùlùmí tọ́jú ọmọlẹ́yìn ànẹ́bí sọ́lọ́lọ́ àṣàlá ó gbọ́dọ̀ jẹ́ ọmọ àdúrà lọ́dọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àìsí gbọ́dọ̀ da mọ̀lẹ́bí pọ̀ nígbà tá ànẹ́bí sọ́lọ́lọ́ àṣàlá ti ń ṣèbánisọ̀rọ̀ níbi hajj ìdágbére yẹn ọkọjú dáhàwé yẹn wọ́n ní ń sọ fẹ́ nìkan nígbà tí ń sọ fẹ́ nìyẹn gbogbo èèyàn náà ní ń bá wì ní sọ pé ó màkà ìyá rẹ dọwọ́ rẹ o máa ṣe rere sí i nígbà òun ló bí ẹ ẹlòmíì nìyí àwọn adágbà tẹ nígbà yẹn ni ó pe ìyá rẹ lájẹ wọn lè lájẹ níyà o ìyá tó ti yẹ kó rọ pa àbí kó lóògùn sóyún rẹ kó fi wálẹ̀ àbí kó wá àwọn nǹkan míì tó ṣe pé òun tẹ̀ fi nígbà yín tó báyìí ìwọ náà lọ́wọ́ adágbà dún àwọn àgbà ọkàwé tán ọpadà ríṣẹ́ ọdẹni tó kọ́lé ọdẹni tó ní múdò ìyá yẹn lọ́wọ́ adàjẹ́ lónìí àdébí sallallahu alaihi wasallam ó ní àní ṣe dáadáa sí ìyá rẹ kó o ṣe dáadáa sí bàbá rẹ kó o ṣe dáadáa sáǹtì rẹ àti arákùnrin rẹ lẹ́yìn náà ni gbogbo àwọn mọ̀lẹ́bí tí wọ́n bá tún súnmọ́ aláwa ní olùwànfààní gẹ́gẹ́ bá àdébí sallallahu alaihi wasallam ṣe lu ànfààní nínú àsọ̀ọ́lẹ̀ àlè ẹ rere fáwọn ẹni tí

sẹ́wọ̀n pé èèyàn gbọ́dọ̀ búyàwó rẹ̀ lábójú èèyàn ti gbọ́dọ̀ gbà lójú bí èèyàn bá sì yẹn lódì bó ṣe wà nínú òkè ẹ̀sìn inú ilé lọ́gbọ́dọ̀ jẹ́ àdébí sallallahu alaihi wasallam ó ní ẹ ṣe dáadáa ẹ bẹ̀rù Ọlọ́run ọba nípa àwọn obìnrin sọ́ra àwọn obìnrin yìí èmi pẹ̀lú ìfọkànbalẹ̀ àmọ́ ní Ọlọ́run ọba gbà àti pamọ́ Ọlọ́run ọba ni wọ́n jẹ́ fún yín ẹ sì lẹ́tọ̀ọ́ sí wọn gẹ́gẹ́ bí lọ́kọ-láyà bí kalimatillah gbólóhùn Ọlọ́run ọba subhanahu ẹ fún wọn jẹ ẹ fún wọn mu ẹ fún wọn wọ̀ lọ́nà tó da tí ò ní láti jù lù. inú ọ̀rọ̀ mi òjíṣẹ́ ọlọ́run bá dún àkójọ yẹn ó ní wọ́n sọ oṣù bí nisa ikọ̀ ìrọ̀ ẹ̀sìn rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó yẹn má lé wọ́n tà ẹ má sọ wọ́n di ẹni tí wọ́n padà di ọ̀daràn mọ́ yín lọ́wọ́ nígbà tí yàrá jẹ́ yẹn títí yóò padà dìdàkudà náà ni nítorí báwọn obìnrin yìí àwa ni lọ àwa ni ìndẹ́kùn wọ́n kẹ̀ jẹ́ àfúnsọ́ lọ́dọ̀ yín lásán ni ìyẹn ni wípé ẹni tá a lè pè ní amúgbálẹ́gbẹ̀ẹ́ ni wọ́n jẹ́ lọ́dọ̀ yìí kì í ṣerú ẹ ṣe dáadáa pẹ̀lú wọn. àwọn ẹni wọn láǹfààní gẹ́gẹ́ bá nẹ́bí sọ́lọ́ aṣáláṣí láǹfààní yẹn láti pè wá sákèésí pé ká sí ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ la máa ń sọ fún wa wípé ẹ̀tọ́ méjì náà ní ń ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba àti ẹ̀tọ́ àwọn ọmọ tọ́lọ́n bá fojú fò fún yẹn ìyẹn lè má yọ̀ǹda o ìyẹn sì lè dẹni tó jò kalẹ̀ níjọ́ gbé ní alùkìyàmà ẹ̀ rà nẹ́bí sallallahu alaihi wasallam ó lu àǹfààní yẹn gbígbé àníṣe ẹ má jésù tó ń bá àwọn èèyàn bí wọn ò ṣe fẹ́ kí wọ́n fi sùn tán kẹ̀ọ́ ẹlòmíì ní ọ̀fẹ́ bẹ̀ ká sì gbìyànjú ká tẹ̀lé tọ́lọ́wọ́ ọba gbogbo bilimọ́fìmìn pẹ̀lú onígbàgbọ́ òdodo tòótọ́ kìí sẹ́nu láfẹ́lẹ́ yẹn fi jẹ́ onígbàgbọ́ òdodo mọ́ni aminahu náà ẹni táwọn yẹn bá fọkàn balẹ̀ sí àìlẹ́ amúwa àlehìn pé kò ní jẹ dúkìá wọn jẹ kú jẹ ṣèbówó náà la lè fi sọ yẹn mọ́ sí. hátà mùsùlùmí ẹgbẹ́ wa ẹlòmíì ápìrìvà kọ́ lọ mú kiri ó àbọ̀dá rẹ̀ sí kan tí ò lẹ́sìn rárá kó ti pé náà ní òkòwò lè lọ́wọ́ ǹjẹ́ kí ló dé à gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tóun tó jẹ́ mùsùlùmí tóun bá dòwò pọ̀ wọ́n bá jàǹbá òun ni àtàwọn ẹni yìí wọ́n tẹ̀lé ládàá nẹ́bí ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ẹjí ń fún yín nírò mu mi ní òdodo onígbàgbọ́ òdodo òun lẹni táwọn yẹn fọkàn balẹ̀ sí lórí dúkìá wọn àti ẹ̀mí wọn àti pé mùsùlùmí gidi mọ̀nsẹ́lìmọ̀ nẹ́ẹ̀sù mi lìsá ni ìwọ̀yẹ́ ni ẹni táwọn èèyàn bá là tí òfin àwọn rẹ̀ ṣe sùtá fún wọn ẹlòmíì ní èpè ní tiẹ̀ ní gbogbo ọgba yóò si pé ọ lè jọkọ yóò ṣe pé léyàwó ọ lọ pé ìwọ yàwó lórí ibú yìí ìwọ àgbákò kìíní kẹyìn subhanallah yóò ṣe pé lọmọ kódà ẹlòmíì yóò pé rẹ. ni déyẹ bá pé fún ní yìí torí pé o èpè ní ní máa ń lọ ọba ṣe déédéé ẹni déyẹ sọ ọba á padà èèyàn ni mùsùlùmí gidi òun tó mùsùlùmí là nínú àwọn ẹ̀kọ́ ọ̀sọ̀rọ̀ wọn lẹ́yìn tani wọ́n sọ̀rọ̀ lẹ́yìn tí ọba wa rẹ́rìn báyìí kó ń tọ̀wọ̀ sílẹ̀ jẹ́ inú rẹ̀ ò ní dùn òun ní ọ̀wọ́ náà bóun ní ó ti gbẹ̀sẹ̀ lára ni mùsùlùmí gidi òun ni mùsùlùmí tí ì máa bú yẹn tí máa fẹnu sáátá yẹn tí ọba bá ti yẹn jẹ mùsùlùmí gidi ọwọ́ rẹ̀ fún yẹn adébí ẹni tó jẹ̀mí ẹ̀ lógún nípa títẹ̀lé tọ́lọ́wọ́n bá sùhánà ẹni tó wá ṣe ìjírá tòótọ́ mọ́ni hajara al-khataya wa dhunub òun lẹni tó yin àṣìṣe àwọn ẹ̀ṣẹ̀ ìwọ̀ ọ̀daràn tó yin ẹ̀ lódì aláwa ni olú àǹfààní gẹ́gẹ́ bá nẹ́bí ṣe lu àǹfààní yẹn láfi wá rẹwà létí ohun tó fi ṣèrántí gbà yẹn ibi àníṣe gbogbo ohun yòówù tó bá dé sí gbọ́ wa nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àti ọ̀rọ̀ anẹ́bí sallallahu alaihi kẹ́sì tẹ̀ kálá tọwọ́ tiwa náà ṣé bó ti mọ ní dáwà o kálukú náà la lójúṣe ń pa rẹ̀ ẹni tọ́jọ́ kan ìyàwó kò ní wo ìyàwó rẹ̀ kò ní wo ọmọ rẹ̀ ládùúgbò ò ní dákẹ́ lọ́fíìsì ẹ̀ ò ní dákẹ́ anábì sallallahu alaihi wasallam ó lo àǹfààní ẹjọ́ yẹn wípé àníṣe gbogbo yóò tẹ ẹ bá gbọ́ lẹ́nu mi ẹ mú dé ti gba àwọn èèyàn bákan náà ẹ sì má parọ́ mọ́ mi o ẹlòmíì ọ̀sán pé ibà ń ṣe wáàsí ni àní ká parọ́ nítorí káwọn yẹn fi lè gbàtọ́ lọ́wọ́ tí wọ́n fi gbàtà nẹ́bì àní parọ́ o. bó ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ láti rí láti máa sọ fáwọn èèyàn kò gbọ́dọ̀ parọ́ Òjísé ọlọ́run sallallahu alaihi wasallam ó ní nẹ́tọ́rọ ọlọ́run mẹ́rẹ́ẹ̀d ọlọ́run kọ́ máa ń ojú ọmọ nìyẹn kan tọ́gbọ́rọ̀ mi ọba ha ọ̀wá ọmọ ọlọ́dọ̀ rẹ̀ èèyàn mélòó mélòó ṣùgbọ́n dàáfà yẹn ọ̀bá yahu pẹ̀lú wẹ́ẹ̀sì tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn ẹni tó ń nẹ fún yẹn ọlọ́run ọba lè ṣe wọ́n ní sábà bíi dáadáa fún un. táwọn ènìyàn máa sọ pé àbá ilé yìí náà lẹ́kọ́ wa ní kínní à ibi tèmi náà wá kù sí nìyẹn. ẹ rí mélòó mélòó ẹni tó gbé fíkìw lọ́wọ́ ọgbàgbọ́ yẹ́sì lọ́wọ́ ilà mọ́nìhùwà afọ̀gùnmín ó tún á lọ fi kọ́ ẹni tó mọ̀ jù ẹ máa wà àwọn àbá wa wọ́n kẹ́ lómi kéwú níjọ́ tó ń bá fẹ́ fi kọ́ yẹn báyìí yóò tún máa ṣèbéèrè pé tèmi náà mo sì kọ́ ládùúgbò eléyìí ló fi jáde pé àwa tá a bá ti mọ díẹ̀ kínkínní nínú ìmọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká máa mú dé ti gba àwọn èèyàn ẹ̀rọ ànẹ́bí sallallahu alaihi wasallam ọ̀sán bí àkójọ yẹn ń jọ yẹn wípé ẹ̀yin tẹ wà ń kalẹ̀ yẹ ẹ rí mi o ẹ sì gbọ́rọ̀ lẹ́nu mi wọ́n ó sì padà bí yín léèrè ń pa mi ṣùgbọ́n ẹ wá sọ́ra yín o fọ́mọ nkádàbà àlàyé ẹni yóò tọ́ bá parọ́ mọ́ mi ihun tí ń sọ ihun tí ń ṣe tó ní nẹ́bí náà ṣe bẹ́ẹ̀ àbí ẹ̀yin náà kẹ́ sọ fún ànẹ́bí ṣe irọ́ sì ni o anabi sallallahu alayhi wa sallam wọn ni fali yẹ taba wa mọkẹ adahu minan náà kó ń tọ̀ wọ́n náà bó ló sì máa di chairman nínú náà. ìbádàlá ẹ wá rí àkójọ yìí anabi sallallahu alayhi wa sallam ó lu àǹfààní tó ṣe àwọn èèyàn ní rẹtí ẹ wá rí inú rẹtí yẹn isa ń pààrọ̀ ọ̀rọ̀ kan wọ́n ní bí yẹn bá ń tẹnumọ́ nkẹ́kẹ́ àtúndìtúmọ̀ ni ọ̀rọ̀ kan ń bẹ tánẹ́bí sallallahu alayhi wa sallam pààrà rẹ̀ òun náà ni ọ̀rọ̀ wọ̀ọ́. ọwọ́ tí ò sí mọ́ láwùjọ nípa ẹ̀mí àwọn èèyàn ẹ báwọn ẹ bọ́ sí ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lórílẹ̀‐èdè nàìjíríà ẹ má wà náà ẹ tí ó rẹ̀ nípa dúkìá àwọn ń ba dúkìá di ẹni jẹ gbèsè mílíọ̀nù márùn sẹ́yìn ẹ àwọn èèyàn kọ̀ lákọ̀ọ́lé mọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní sàǹpáàrà eléyìí ni bó ṣe wá nù hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ó ṣe ìbánisọ̀rọ̀ nírú ọjọ́ òní ọwọ́ á ní ẹ̀yìn èèyàn ọjọ́ òun la wà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn yẹn dáhùn pé a ah, yawmu haram ọjọ́ ọ̀wọ̀ lọ́jọ́ òní tí í ṣe ọjọ́ kẹwàá ní oṣù tó hijja ti sọjọ́ iléyà. anabi sallallahu alaihi wasallam tún ṣe béèrè fa ayyu baladin hada ìlú wo la ti gan bí ẹni bá nẹbí ọmọ lù nìmọ ṣùgbọ́n kiwo kí wọ́n fẹ́ ta wọ́n jí kí wọ́n lè táni sọ á dá wọn ní bẹ́ẹ̀ ni mọ́kà ni ilẹ̀ ọ̀wọ́ ni ilẹ̀ ìwọ̀ ni tá a gbọ́dọ̀ ìgbékùgbé àgbọ̀dọ̀ gbé yẹ gbé tó ọ wa béèrè igi fà áyù oṣù wo la wá wáyé. àwọn náà bá dáhùn gẹ́gẹ́ ẹbí ìzòlè ìjà ni nínú àwọn oṣù àbẹ̀wò mẹ́rin lóṣù yìí tó ipa àgbọ̀dọ̀ ṣàbòsí fúnra wa ń bẹ̀ òyìnbó ọlọ́run ní tẹ́yìn náà bá ti wá mọ̀ bẹ́ẹ̀ tẹ́rí ọ̀wọ̀ tí ń bẹ fún sòyí ọ̀wọ̀ tí ń bẹ fún lóyìí ọ̀wọ̀ tí ń bẹ fún ọjọ́ òní bó ti tó yẹn fa ẹ̀jẹ̀ yín lọ́wọ́ jùlọ dúkìá yín lọ́wọ́ jùlọ pàṣínálítì yín lọ́wọ́ jùlọ. aleikum haram gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ ẹ kò gbọ́dọ̀ para yìí o àwọn ẹni tí ń ṣẹ́yún náà wà ní àwọn ẹni tí ń pa ayẹ o pa ayẹ pa ayẹ làwọn náà ń bẹ́ẹ̀ lómi fi ń ṣiṣẹ́ nìyẹn o ti tóbi mẹ́wàá ní ìsìn pẹ̀lú owó àbáyé ń sìn ó lọ bẹ̀rù ọlọ́run ọba sùhánà ẹni yín lọ́wọ́ o dúkìá yín lọ́wọ́ o ẹ má jẹ dúkìá ọmọ nìyẹn ẹ má jẹ dúkìá yín lọ́nà tí ó dá o personality yín náà lọ́wọ́ ẹlòmíọ̀ wo èèyàn sùsù pé à wọ́n ti ń pàtàkì ẹ̀ jù ẹ jẹ́ àbùkù yìí sí lára yóò sì bá tiẹ̀ jẹ́ ó lè pè é ló ń sìnà tàbí kọ́ sọ pé àwọn afọ́sí o àwọn afọ́ àgbájú ẹ̀ irọ́ sì ní ń pa o anabi sallallahu alaihi ó ní ọ̀wọ̀ ní gbogbo ẹ̀mí yín ní dúkìá yín lọ́mọlúwàbí yín ka hurmati yawmikum hada bẹ́ẹ̀ tí wò pọ́jú òní lọ́wọ́ ti sọ̀jọ́ léyà nílùú yín yìí lóṣù yìí adóṣòṣẹ́lá ń sọ̀rọ̀ yìí láì níye gbà nínú ọ̀rọ̀ mi oníṣẹ́ wá rí ọ̀wọ̀ yìí ọ̀wọ̀ ẹ̀mí yín ọ̀wọ̀ dúkìá yín ọ̀wọ̀ ọmọlúwàbí yín ilà ayẹwo mi ntẹlu kọ́wé ní ọ̀rọ̀ nǹkanko. ọwọ́ àtìtì díjọ́ tẹ́ pàdé ẹlẹ́dàá yín ni wọ́n nígbà wọ́n tún bí anẹ́bí léèrè sallallahu alaihi wasallam wípé kílẹ̀ tá a bá gbé nǹkan síwájú nù sẹ́ hajj lọ́jọ́ ilé yá nù sẹ́ mẹ́rin tá a láàlẹ́ ṣe yẹn jíjú kò ní pípẹ́rẹ́ ní fífárí ní tọ́wábùlì fáàdọ̀ ni tíyẹn bá ṣèkẹ́ kó tó ṣèkan tíyẹn gbé síra wọn. sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní kọ́ sẹ́sẹ̀ ṣùgbọ́n ẹni tó lẹ́sẹ̀ lọ́rùn ẹni tó ṣe yí pé ó ṣàbòsí ó yá nǹkan lọ́wọ́ mùsùlùmí ó gba nǹkan lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó sì ṣàbòsí fún fọdáàrí kalẹ́rì hàrìjì ẹni ẹlẹ́lẹ́sẹ̀ ẹni ìparun sí ni ó mọ̀tà Islam ẹ̀yin onígbàgbọ́ òdodo pẹ̀lú àwọn ìrètí tá nẹ́bí ṣe sallallahu alayhi wa sallam nírú àyájọ́ ọjọ́ òní àtàná tọrọ́dún ti bẹ̀rẹ̀ látàná tí í ṣe ọdún fáwọn ẹni tí wọ́n lọ sí hajj ìní lọ́dún tiwa àti àwọn ọjọ́ mẹ́ta tuntun bẹ lẹ́yìn òní ìyẹn ọjọ́ àrùbíà àti ọjọ́ àlàmísì àti ọjọ́ jùmọ̀ títí ti àlànsárì jùmọ̀ ẹ̀yin nígbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ ọba o ẹ̀tọ́ ọlọ́wọ́ bẹ pé bẹ́ẹ̀ bá ń sin lọ́wọ́ ẹ má sin ẹlòmíì mọ́ bákan náà ẹ̀tọ́ àwọn ẹ̀dá nìyẹn mọ́ ẹ má kó sùtá báwọn èèyàn pẹ̀ láhùn ẹ sì fi ọwọ́ yín sáwọn èèyàn nítorí òṣèlú ẹ̀yìn olóṣèlú ọlọ́hìn wọn ó sì ba tẹlómi jẹ ni wọn fi ní tẹ́lẹ̀ tí yẹn bá fẹ́ gbọ́ ìtẹ́ ara rẹ̀ dáadáa wọn lọ́ọ́ dupò òṣèlú sọ́kọ́ fẹ́ ṣe kánsílọ̀ àdúgbò lásán sọ́kọ́ òṣè ó ti forí jó lẹ́nu yẹn wàá dẹ̀sí gbòòrò ara rẹ̀ wọ́n sorí sí wọn lè ní onímọ̀ á ẹ má fa ohun kó sùn yín nítorí òṣèlú nítorí dúkìá nítorí ipò ẹ má para yín ẹ má yọra yín lẹ́nu ẹjẹ́ ọ yàtọ̀ mùsùlùmí kó ṣe pé wọ́n ní áá ah, ah, ọmọlẹ́yìn ànábì àwọn yàtọ̀ sáwọn èèyàn yòókù ó mọ tàbí islam ẹ̀yọ́ nígbà gbòdodo nínú ọlá tí ń bẹ fóònù tá a fi ń sọ fóònù lọ ilá iṣẹ́ tó yẹ ká ṣe ń bẹ̀ wọn ní ká pẹ́rẹ́ léyà o gẹ́gẹ́ bí ìlànà àwọn ànábì tó tóbi méjì nàbí allah ibrahim aleyhi salatu wa salam èyí tó ṣe wípé ọlọ́wọ́n ọba àlekè ọlá pa aláṣẹ gbogbo alámánsọ kì í ṣe kó ṣe lérí o ẹni tó fi pọ́njú bímọ ní ọba àgọ́ fọlọ́n pé wọn lọ́n tọ́ bá ti fún mi lọ́mọ òun ọ̀pá fún hàn ọlọ́wọ́ ọba àlekè ọlá lọ́pàá aláṣẹ ó rí lójú rẹ̀ bíi bóun dún bú ọmọ òun. bẹ́ẹ̀ dẹ̀ ni àlá àwọn ànẹ́bí ọlọ́run ni wà ìmísí àtọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. ẹ rí ìlànà ànẹ́bí Ibrahim nínú kẹtọ́ lọ́la tó yẹ ká ṣe lé nínú ìyẹ̀wò ní pípẹ́rẹ́ léyà àti ìlànà ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí ẹran ẹyọ kan àgbò kan èèyàn kan lè pa fúnra rẹ̀ àti fún gbogbo àwọn ará ilé rẹ̀ tọ́wọ́ àti pé ràkúnmí lè yẹn pa àbí màálù ẹni méje lè dìrọ̀ mọ́ àǹfààní wà fún ni o kò wípé ìyẹ̀kẹ́ kan lè dá pa wípé lè dá màálù pa nígbà táwọn Yorùbá bá sọ ní ọ̀rọ̀ tiwọn wọ́n yẹ pé kò ní sálẹ̀dù wọ́n ní ojú tó lówó màálù ọ̀wọ́léyà kódà wípé àníṣe ọ̀rọ̀ juma wípé ní ọba dé juma yóò gba aláda ràkúnmí pé ràkúnmí gan lọ́wọ́ nípò àkọ́kọ́ tọ́lọ̀ ń bá kẹ́yẹ̀ ọlọ́run dẹ̀ fẹ́ tó bá sì kẹ́yẹ̀ fún yẹn tó fowó kẹ́yẹ̀ kárí orí pa kóńtọ̀ olówó lára rẹ̀ ẹ sì rí kówó yẹn ọba pọ̀ sí ni gẹ́gẹ́ bá ṣe wọ̀ wípé kápẹ́rẹ́ léyà ó lè má jẹ dandan o ṣùgbọ́n bí yẹn bá nípa ó ti dọ̀rẹ́ yẹn fún nítorí hadith kẹta ní sọ̀tà láǹsọ̀ wípé ẹ̀ńtọ́ bá nígbà láyà arísìkì tí ọba paléyà kọ́mọ òlẹ̀ sọ fún ọ wà yín di wa ajá sí pẹ́ sí òye dáadáa nìyẹn. tọ́lọ̀ ń bá kẹ́rẹ̀ o lè dára kún mi pa o dẹ̀ sì lè dá màálù pa ẹ wà débi sallallahu alaihi wasallam kèé tún ṣe pọ́ dára kún mi pa bí kò ṣe pọ́ tó wà rárá kún mi àwọn èèyàn tó gbé e fún wọn. kàkún mi bí odidi ọgọ́rùn òun là débi sallallahu alaihi wasallam òun ló fi ṣe hádìyù rẹ̀. bẹ́ẹ̀ dẹ́ni ohun tó àbí màálù ẹni méje lè di rọmọ ṣùgbọ́n tá a bá para kúmi ọyọ kó tọdún márùn sí mẹ́fà tá a bá pa màálù ọyọ kó tó ọdún méjì sí mẹ́ta tọba fi págbó lápá ọyọ kó tó ọdún kan sí méjì tí ì sì yí tọ́lọ́ lágbá ṣùgbọ́n gbogbo àwọn ẹrẹ ọ̀dọ́ wa bí bẹ́ńsọ́rọ́ ni bí òkú kan ni dandan ni kó pé ọdún kan nígbà dọ́là tọ́ba jẹ́ àkúmi wa máa gún ni o màálù àádùn bó eléyàn ni bẹ́ẹ̀ náà làgùntàn bẹ́ẹ̀ náà làgbò bẹ́ẹ̀ náà ni àwọn ẹran tí ń bẹ lọ́dọ̀ tí wọ́n á bíbà yìí náà lẹ́ni tí wọ́n dojú rẹ̀ kọ kíbla ṣùgbọ́n kì í ṣe dandan ìyá wa gbólóhùn bisimilahi dandan ni ká gbólóhùn bisimilah ṣùgbọ́n afẹ́ kéèyàn sọ pé Allahu akbar kéèyàn wá sọ pé hada minka wa laki ìyẹn lè wí bẹ́ẹ̀ àti ká sọ pé Allahumma taqabbal anni ọlọ́run dákun gba ẹran yìí lọ́dọ̀ mi o wà ní ahli bayti àtàwọn ará ilé mi ẹran yìí afẹ́ ká pín sí ọ̀nà mẹ́ta ká jẹ ìdákan bẹ́ẹ̀ ká fi ìdákan sẹ́bùn kasi fi ìdákẹ́ kasi sara nípa ọ̀rọ̀ tá nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà tọ́lọ́wọ́ bá sọ yìí pé fakulu àní ẹjẹ́ nù ẹ̀ wà á tàyè mú kọ́ ní á ẹfẹ́ ni tó béèrè àtẹni tí ò béèrè ẹ̀ fún wọn bẹ́ẹ̀. ẹ a lè fún owó ọ̀yà tó ń bá jẹ́ mi ká tó sì nímọ̀ nípa bó là ṣe pa tí òun jágbé yóò du ẹrẹ̀ yìí sì láàbọ̀ yóò bá gbé lẹ̀ ẹrẹ̀ yóò máa jà káàkiri obìnrin náà lè pa tó láyà rẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀ gbọ́dọ̀ máa sọ ní ọ̀pá irọ́ tọ́lọ̀ ń bá kí ọ ìwọ rẹ léyà ọ débẹ̀ ẹ̀rí yìí á dùn bó rẹ̀ ní ọjọ́ òní kírun dá yìí àǹfààní tún wa wípé a lè dùn bó rẹ̀ lọ́túnla àti ní ọjọ́ Jímọ̀ ṣùgbọ́n lẹ́yìn eléyìí tá a fẹ́ dúnbú ní déédéé àkókò yìí kò sígbà tá a lè pamọ́ ọba àjòrò ọba àjẹrọ̀lẹ̀ tí ó fi di àlàńsáre ọjọ́ Jímọ̀ àtàpè ní ìparí ayyamu tashrik fọyà ìbádọ́lá àìgbàwẹ̀ lónìí o torí ọjọ́ ọdún òun lọ́jọ́ òní àti àwọn ọjọ́ mẹ́ta tí ń bẹ lẹ́yìn rẹ̀ adébísọ́lọ́lọ́hu alẹ́ ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́.

lẹ́yìn ẹ̀tọ́ yín ẹ pé ìwọ̀ kẹ́ pé fáwọn ọkọ yín o. tẹ́ ẹ bá ti mọ ohun tó jẹ́ tọ́ yín pé ibi tí agbára mi mọ̀ ni agbára yóò débi kẹ́ ẹ máa sọ fọ́kọ yín pé o ìgbé ohun tó bá gbà láàfún kódà àyàjọ pàdánù rẹ̀ náà ni agbára yóò débẹ̀ ọ̀ ẹ̀tọ́ yóò débẹ̀ lómi pé ń gbà bíbí wọn náà ti bí wọn àgbà ẹ̀ ń ń sọ wá fẹ́ nígbà wọn fẹ́ ẹ mọ ohun tó jẹ́tọ̀ yín bíi tẹ́ ẹ dídú ẹ mọ́ ẹ sì mọ ohun tó wà lọ́rùn yín tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ nílé tayẹ náà la ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn ni wala hunna mithlu alladhi alayhinna bil ma'ruf àníṣe ara àwọn obìnrin kì í ṣe pé wọn lẹ́tọ̀ èyàn fún wọn jẹ èyàn fún wọn mu èyàn fún wọn wọ̀ lọ́nà tó ta èyàn sì máa gbọ́rọ̀ wọn nígbà tọ́rọ̀ yẹn tó bá jẹ́ ìtọ́ bá láàkáyé mu tó sì bẹ́ sínú èyí tí ọba kọ̀ọ̀rẹ́ ti ń bẹ èyàn ṣàtúnṣe rẹ̀ ń dé yẹn fi jẹ́ alákòóso ilé náà nìyẹn bákan náà wọn lè rí ìjà àlẹ́ àlẹ́ yìí ná dárọjà bẹ́ẹ̀ tí àwọn ọkùnrin ẹ̀tọ́ tí wọ́n pọ̀ tí wọ́n gbà lọ́dọ̀ yín. a gbọ́dọ̀ sọ wípé à ń bò ṣe báyìí èmi náà ò ṣe báyìí à ó lè wọlé látara rẹ ẹ rí arábìnrin kan àdókò sọlá wa ń bí wípé àdáyàtàbà àlè àná ǹjẹ́ wọ́n ti lọ́kọ bí obìnrin yẹn ní bẹ́ẹ̀ ni à bóòlù ló ṣe rí sọkọ rẹ lọ́wọ́ bóòlù ló ṣe rí sí wọ́n ní àà fifty fifty ni mi ò máa tọ́ bẹ yọ gbájú sí mi èmi ọ̀ sọ fọ́jà mi náà wọ níka mi ni màá jí ní kùkù torí mo kọ́ jabadókun tó di pé mo wọlé rẹ̀ tẹ́lẹ̀ àánú sọ̀sọ́lá ni lọ́wọ́ bó ṣe rí sí o nítorí pọ́kọ rẹ̀ yẹn kẹ̀kẹ́ òun ni jẹ̀nẹ́tùkì wọlé ẹ̀rọ òun làlùjẹ́nẹ̀ tọ́ba ti yọ́nú sí ẹ báyìí ó sórí ire nìyẹn tọ́ba bínú sí ẹ ó ń tọ̀ òun sórí ibú wájú lọ́hùn nìyẹn òun náà ní pé ọ̀wọ̀ ni ọlọ́run èyí náà sáfihàn hadith táwọn afáàmà ń kà fún wa ìgbésóbìnrin bá kírun ọdẹ gba àwẹ̀ oṣù rọmọdán kọtẹ láti ọkọ rẹ̀ kọ wá sọ abẹ rẹ̀ kọ sagbèrè wọn á dẹ sọ fúnbìnrin yẹn pé kọ tẹ ẹnu ọ̀nà tó bá wù ú wọlé nínú àlùjẹ́nẹ́ nínú ọ̀nà mẹ́jọ sẹ́yìn náà ń tẹ láti ọkọ yín ẹ̀yin obìnrin ẹ tẹ láti ọkọ yín níbi dáadáa gẹ́gẹ́ bá a ti mọ̀ pé innama ta'atu bil ma'ruf ẹ má gbọ́rọ̀ sọkọlọ́sọ pé iléyà ní bọ̀ yìí wọ́n fẹ́ kọ́ lọ́ọ́ fi kúrú rẹ̀ àmígò àyè bẹ́ẹ̀ kọ́ wípé tọ́ ọba fẹ́ kí n fẹ́ lómi ìwọ̀n sálọ̀ bóra kanlẹ̀ wọ́n fẹ́ kó funfun ni èèyàn ní gbọ́n tọkọ wí níbi eléyìí nípa wípé kì í ṣe dáadáa wọlọ́ọ̀hì àwọn wa obìnrin kan pupa tẹ́lẹ̀ ọlọ́run ti ṣe ọ́ dáadáa ọlọ́run ti gbọ́ nígbà tí ó dijọ́ bá rí ẹni yẹn lọ́ba tó fi irunkunrun lọ́ba tó wá nígbà mo rí pé mo tọkọ mi fẹ́ nìyẹn lèmi àwọn sọ pé yín kúkú sí ọlọ́run mo tún dajà wẹ́n tó ń lé kí gan lọ ẹ máa yí ẹ̀dá ara yín padà tọ́wọ́ náà ló máa hú bọ́lá dá dá o ọ̀kẹ́ padà dìdàkudà kẹ́yìn nípa bẹ́ẹ̀ ẹ láti ọkọ yín nípa dáadáa ìwọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ yín kírun sì ń kírun ẹ ṣọ́ ìwà mọ̀lẹ́bí bákan náà kẹ́ aládùúgbò ẹ má sọ̀rọ̀ ayé dẹni tí wọ́n máa dá wàhálà alẹ́ ládùúgbò tọwọ sí kọ́kọ́ rẹ ilé karùn ti ń gbé nìyí ọ̀hà ayé ọ̀kan olójósù mẹ́fà lọ táwọn ní kódà olówó tí sáwọn àmà lọ kìí ti ni o ẹ ẹ o ẹ má gbà ẹni tó ṣe pé di ń wá tẹni tí kọ̀sọ́kọ níta mọ́ wàá kẹ̀lé ńlẹ̀ ni gbogbo àgbèrè rọ́dọ̀ máa ń gbàgbèrè káàkiri ẹni bá sọ yìí pé mo wà ń tànà lẹ́yìn ọmọ kí àbọ̀mọ méjì ṣèbáwọn ọmọge làwọn èèyàn fẹ́ mọ̀ yìí kọ́tà sọ pé ìwà àlùpàtì torí bẹ́ẹ̀ ṣe sùúrù ẹ má gbàtẹ̀ jẹ́ ọkùnrin kéré lásìkò yìí o torí bẹ́ẹ̀ yín obìnrin ẹ máa rẹ́tí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́ ọba sọ yìí pé ya ayyuhan nabi mo pèrè ànẹ́bì táwọn obìnrin bá wá yorùbá yẹ ìnẹ́kà tí wọ́n sọ pé àwọn fẹ́ fọ́ lálùkáwà nípa àwọn ti di mùsùlùmí dàlùkáwà ní lọ́wọ́ àìlà àyìn yóò ṣeréku billahi shay'a pípẹ́ ẹ̀ ní fìǹkẹ́ mí kejì ọlọ́run bá nínú ìjọsìn nìkan lẹ́ẹ̀bà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n máa ń jù máa gbọ́ kí ló dé torí ni ẹlòmíì a ní nǹkan ọ̀dà wàhálà tẹ̀ ń kó wa sí ìdí ọ̀pọ̀ torí bẹ́ẹ̀ já sọ́ra ẹ má fi nǹkan mí kejì ọlọ́wọ́ bá nínú ìjọsìn ihun tó lè sàsọ́kọ rẹ yàtọ̀ sóògùn ń bẹ tó fi bí ọ máa túnra sí ni ọ máa wẹ̀ lóòrèkóòrè ó sì máa tọ́jú ara rẹ ó kọ ara lẹ́dẹ̀ kó tó di pé yóò dé ó sì máa dá ní oúnjẹ fún gbogbo ìgbà tó bá ọ ọ máa lóhùn àwọn rí lọ ṣùgbọ́n òórùn pẹ̀lú aṣọ tòmátò ò pẹ́ tí oṣù padà lé ọjà ta. torí bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ yìí pé àní táwọn obìnrin bá wá bá ọ tí wọ́n sọ pé àwọn fẹ́ fọ lálùkáwà ni káwọn ti di mùsùlùmí bàlùkáwà ni lọ́wọ́ wọ lórí pé kí wọ́n bá fi nǹkan mi kejì ọlọ́run ọba nínú ìjọsìn kí wọ́n má jalè mọ́ àfọ́rápọ̀ lára àwọn obìnrin míì ó sì máa lọ jí owó kó lápò àfa ṣùgbọ́n ọ̀ọ́bì mi sì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa inú pàlàpàlà wọn lọ kó sí ọ̀ọ́tẹ̀ nírìn kankan tó jì gan bó tẹ̀ lójì ẹ má jalè mọ olè ọ̀dá sàlùkà lọ lọ́wọ́ pé wọn má jalè mọ kí wọn sì má ságbèrè mọ iṣẹ ọdọkọ yìí pọtụ ọpọlọpọ jù. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyí wọ́n ti bímọ mẹ́rin o yà sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ ayé jíjẹ báyìí ni yọ àní bíi mẹfà tètè yàn padà ta náà ni subhanallah kò ní í mò ń bí ìyá kẹlẹ́ ń pé bóun ni ọ̀nà tóbìnrin bá lórí ní í torí ọlọ́run ní kọ́ gbà lùkà ni lọ pé wọ́n má pa àwọn ọmọ wọn mọ́ pẹ̀lú páàsì ẹ̀yún bákan náà wọ́n lè àti nàbí bòkútánì yọ̀tẹ̀rì náà bẹ́ẹ̀ náà àìdí ìhìn náà wọ́n àrìjòlè hìn tí wọ́n sì má dáadáa parọ́ tí ó wà láti ibi ọwọ́ wọn àtẹ̀sẹ̀ wọn. Ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé ẹ má gbọ́ ọmọ ọba fọ́sùn ẹ̀yin tẹ́ ẹ máa ń yálè ẹ ti stọ́ọ̀pù ẹ̀yẹ ọ̀rọ̀ pé màá sun táìmù tó ti fóun gẹ̀gẹ̀ ní òní ẹlòmíì ọ̀sán pé òun ṣe ń tò òsùn òun ṣe ń tò sí ń bí báyìí àní kò sí iye ọjà ń bẹ ká ṣe ń tò ó burú kí ìyẹn wá ṣe níbi tó jìnnà ìyẹn náà burú ìṣe ń tò lọ́kẹ̀ lágbára ni kò sí ìtọ́jánu méjèèjì ẹ má gba ọmọ ọba fọ́sùn kí wọ́n sì máa yà parí ànẹ́bì nípa dáadáa ọlọ́run nílẹ̀ ànẹ́bì gbàlùkáwà ní lọ́wọ́ ẹ̀rí dẹ̀ra ìsìláàmù tó ṣe fún wa pẹ̀lú pé ká máa ṣe tẹ̀lé ni o ká sì jìnà sí yapa ká máa túbá lóòrèkóòrè yá ìbádàlá ẹja sọ tó yẹ níwọ̀ntúnwọ̀nsì àwọn yẹn ti dé ládèkó wọ́n èé fi gbó sọdún ẹ̀yàn wa fi gbó kẹ́nẹ́wìn bí òní níléyà láti ìsinmi tiwa ò dẹ̀ rí nkẹ́kẹ́ mú bọ̀ ọ yáwọ̀ ọkọ̀ wa náà ni ẹlòmíì yáwọ̀ ọkọ̀ wa ni wọ́n sa fóònù kí wọ́n tó lọ ni wọ́n adáàlì wọ́n á fi máa sí wọ́n á fi ní ásídẹ́ǹtì ẹjẹ́ asọdún níwọ̀ntúnwọ̀nsì rìn ká má yàyọ̀ pọ̀rọ̀ pẹ̀lú gbogbogbòrò lè yan wa fi jẹrẹ léyà àbí tẹ́tẹ́ àbí yan wa lọ́jọ́ àbí yan lọ kọrin àbí yan ké sí àwọn alágbèrè tí wọ́n jọ ń pálapàla ẹ̀yin obìnrin náà sọdún wọ̀ntúnwọ̀nsì ẹ má sọ ọdún ló dé là ń ẹ má jẹ́ àwọn sọ wa ká sì má àkójọ bídíà wa tí ti lọ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn ti dé wọn lọ́dọọdún làwọn ẹ̀rí ọdún tá à ń ṣe ìrètí ọba lọ́wọ́ àánú rẹ o a máa ṣe gbólóhùn la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi gbólóhùn yìí a ti bẹ̀rẹ̀ nígbà tá a wa ó mọ tàbí kò sí bá a ṣe lè pẹ́ tó a padà kó láyé ni o ìjókòó wa yìí a lè ṣàfẹ́kù rárá láwọn tá a jọ kírun jáká láti rẹ̀ tó ti lọ a rẹ̀ tá a jọ kírìndì tó ti pọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ kìí ṣe pé wọ́n ṣe o àwọn tá a sì wà láyé kìí ṣe check tá a lọ ṣe lóṣooṣù lọ́pà la fi wà láyé ń tiwa ẹ̀já rẹ ti kú fikú ń bọ̀ òjijì níjà òjijì ní ọ̀dẹ̀dẹ̀ adẹ̀rẹ̀ ti sàárè pé báyìí o kà pẹ́ láyé tó a tún fẹ́ sàárè o kó tó wá sàárè dẹ̀ ni ó lè jẹ́ àbàtà àlùjẹ́nà tí èèyàn bá ṣe eré kò láyé ó sì lè jẹ́ kòtò kẹ́nu náà tí èèyàn bá ti pé ìbú aburú lè yàn sí láyé. kátó rẹ́tí rí pé ńgbà tẹ́nìkọ̀kẹ́ bá kú tẹ́ gbogbo ayé yẹn padà tán o ìgbéǹde ń bẹ o àkójọ ń bẹ o ìsìpẹ́ ń bẹ o kò dẹ̀ sẹ́ni tí ó rí sípẹ̀ àfẹnitọ́ bá nígbàgbọ́ nípa gbólóhùn la ilaha illallah torí pọ́lọ́wọ́ ọba nìkan ní ń tìjọsìn fún kò fi nǹkan ká tún ṣe rántí pé sìnrúnṣẹ́ ń bẹ o ó sìnrúnṣẹ́ wa o kò sí ìgbẹ́nu gbogbo nǹkan tá ń ṣe yìí o ká tún rántí ìwé iṣẹ́ wa wá fọ́ ká wa ọlọ́wọ́ ọba àlejò alárin tó bá gba ìwé iṣẹ́ rẹ̀ lọ́wọ́ ọ̀tún à ìṣirúnṣẹ́ rẹ̀ rọrùn ni ẹni ọba gba lọ́wọ́ òsì yóò wọ sàyìnrò ọlọ́run dákun máa já wọn náà sàyìnrò òsùn

àwọn wo tó yẹ pé wọ́n ti pààrọ̀ ọ̀làdẹ ńgbà tó kó láyé tán ìdíjọ́ ọlọ́run ni bá rí bẹ́ẹ̀ kí wọ́n ya jìnnà ìfẹ́ rí wọ́n tó sí yìí mọ́. kátúnṣe ti ipe imtihanu mìíní máa wáyé o wọ́n ó ṣèdánwò fáwọn onígbàgbọ́ òdodo lọ́hùn yẹn o níjọ́ gbé gbogbo àwọn ẹni tọ́lọ́ lọ́hùn ó ní wọ́n máa tẹ̀lé wọn lọ tí ó fi wá padà àwọn onígbàgbọ́ òdodo àwọn onígbàgbọ́ wa ni ọlọ́wọ́ wa padà ká wọ́n kẹ́ sùjádà ẹ̀rí. kátó lọ rẹ́ ti afárá síráàtì ibi sèyẹ bá ti dá tó òun yóò ti kọjá ń bẹ̀ ọ́ kárẹ́ ti iná tí ó jẹ́ táwọn ọ̀daràn ọ̀daràn kékeré àtàgbà kí ni ó jẹ́ tiwọn láwọn èyí tí nẹ́sùn bá sọ pé ní kátó rẹ́ ti àlìkọ́ńtàrọ̀ ibodè ibodè ń bẹ́ o táwọn kẹ́ máa ní olúbodè aláì ibodè ń bẹ́ nínú ọ̀daràn tó wù sí ẹ̀ wọ́n á gbẹ̀sẹ̀ ẹ̀rí àlùjánnà náà sì ń bẹ kọ́lọ̀ kó tiwa lẹ́yìn tí ó àlùjánnà tí àwọn tó ti lọ káti gbà pàwọn ni wọ́n lọ bá wọn ẹlọ́kọ̀ ẹ má jẹ́ agbá àtẹ̀jẹ́ pẹ̀lú gbèsè ayé wọ́n la ayẹ̀gùn rọ́ọ̀nẹ́kùn billahi al-gharur ẹ má jẹ́ kí máa ń tẹ̀yìn kọ́tẹ̀yìn nípa ọlọ́run èròǹgbà wa tá a fi wá ń bì ọlọ́run nù tá fẹ́ náà ni kọ́lọ́wọ́ kọ́ tẹ́wọ́ òun tá à ń fẹ́ náà ni kọ́lọ́wọ́ bá foríjì wa ó sì sàánú wa àwọn tó ti kó nínú wa kó foríjì wọn kó bá nìkẹ́ wọn òun tá à fẹ́ náà ni wípé kọ́lọ́wọ́ kó sátìlẹ́yìn fún wa ó sì fi sọ rẹ̀ sọ wa kọ́lọ́ àwa nu gbogbo àwọn aburú tí ń fẹ́ nù sàmọ́nì òun tá à fẹ́ pẹ̀lú àkójọ wa yìí òun náà ni kó ṣe pé títà ríra wa kọ́lọ́wọ́ kó bá ní fi ìbùkún sí kọ́lọ́wọ́ kó jẹ́ ọjọ́ ká jẹ́ kí àrísìkí yìí pọ̀ wáyé kó ti wá pọ̀ tó kọ́lọ́n kọ́ bá ní fi ìbùkún sí inú tá a fẹ́ òun ni kọ́lọ́n ọba kó jẹ́ kọ́lọ́n wá rọrùn dákun má wọ́n má wọ́n inú tá ọba bó wa láti rí inú nǹkan a tọrọ fún orílẹ̀-èdè nàìjíríà àti àlàáfíà kọ́ o àti àlàáfíà ọlọ́run bá ní fi àlàáfíà síbẹ̀ o irun tá à ń fẹ́ òun náà nípa ń tọrọ tí àwọn aláṣẹ wa tá à ń pariwo sí wọlé tí ń gbogbo ògbà ọlọ́run dákun bá ní ṣàtúnṣe wọn o ọlọ́run bá ní ṣàtúnṣe wọn o ṣàtúnṣe àwa náà o tọ́lá àwọn ẹni tí wọ́n da aláṣẹ lónìí bí àwa yìí náà wọ́n ti rí lánàá o ọlọ́run dákun ṣàtúnṣe àwa méjèèjì o ọlọ́run àwa ń bẹ ọ ni a rí i pé tí ọdún yọ ọba tó fi yípo lọ́dún wọn tí wọ́n ń kà wọ́n fẹ́ olórí mi ọlọ́run dákun jẹ́ ọjọ́ sí ni ẹ̀sà tí ọ ọlọ́run dákun sí ìtọ́sọ́nà ẹ̀fẹ́ni kọ̀ọ̀kan wa bó o sì fún wa nídùú sísìn nínú mọ̀nà lórí òdodo ọlọ́run dákun jẹ́ gbólóhùn àwa mùsùlùmí dákun jẹ́ ọ̀sọ̀kan lórí títẹ̀lé tọ́lọ́run gbogbo àwọn ẹni tí ò gbádùn wa ọlọ́run dákun bá ní fún gbogbo ohun tí ń yọ kálukú wa lẹ́nu nínú àìlera ọlọ́run dákun jẹ́ ji jẹ́ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وأزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد